bẹ̀ ọlọ́run mọ́fà rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ọ̀rọ̀ nínú àwọn ìwòsàn ajiwa Allahu akbar ẹ̀jẹ̀ wọn pè ní ajiwa làbídùn ajiwa ó ní làbídùn náà ní o anabi sallallahu alaihi wasallam amani ma ta sabaha bi sabi thamarati ajiwa anabi ni bẹ́ẹ̀ bá jẹ méje láàárọ̀ kùtù lam yadurruhu summun wala sihrun dhalika al-yawm ila al-layl anabi ni iwọ tí wọ́n máa fi sóúnjẹ kò ní ṣiṣẹ́ lópin ìgbà tó bá tó lọ lè bá jíwà yìí nínú ẹni tó jẹ wàhálà sèkèrò àṣàṣì àárẹ̀ àárẹ̀ tí àlìjẹ̀nu máa fi síyàn la àtẹ̀yìn ọmọ ọ̀ràn lọ́jọ́ alẹ́ tó ti bá jíwà lára yàn àárẹ̀ yẹn kò ní ṣiṣẹ́ lára yàn. Al-Bukhari ọwọ́ àná Bukhari adiwa làbí dùn lóye tá a fi ń sinmi ẹ̀ náà ni òun kà dúdú díẹ̀ ọwọ́ díẹ̀ o àmọ́ kò wọ́n tálàfíà àríwá káàkiri ká máa jẹ ọlọ́mọdé àjẹ ọjà àjẹ ogun o nínú tó lágbára jù láyé ni kéèyàn jẹ pọ́ìsì yọ̀wọ́ máa dààmú ni kó tó tán nínú fún àní sì jẹ ẹnì kọ̀ọ̀kan wa àní sìnrìn àní sì dẹ̀tẹ̀ ọlọ́gbára ọlọ́wọ́n bá wa nínú àwọn àwòsàn zẹ́mùsẹ̀m zẹ́mùsẹ̀m zẹ́mùsẹ̀m ìjọba zẹ́mùsẹ̀m ni òun ni tó wà nínú kàábà anabi ibrahim alayhi salatu wa salam nígbà òfin ọmọ rẹ̀ lẹ̀ àti ìyàwó ẹ̀ tí wọn ò rí tí wọ́n jẹ ọmọ yẹn wọ́n fẹsẹ̀ ẹ̀ jalẹ̀ omi wọ́n sẹ́ omi wọ́n sẹ́ omi tí ń sẹ́ yẹn ní zemzem wọ́n padà wá gbẹ́ kànga rẹ̀ wọ́n ní kànga wọn ò di ju twenty feet lọ gbogbo àgbàlá yìí sì lọ lè pọn omi yẹn kò sì tán bẹ̀ zemzem cancer ni o ulcer ni o anything tí ń gbà mú oríkèéríkè ara ọmọ anabi adama tọba ti ní sẹmsẹm Ọlọ́run ti sànú rẹ anabi sallallahu alaihi wasallam ó ní máàrú sẹmsẹmà fi ìtọ̀hámù tọ́m wọ ṣìfà òṣùkùn anabi ní sẹni sẹmsẹmù yìí oúnjẹ ni fún rẹ oúnjẹ ni nílẹ anabi ismail kọ́kọ́ jẹ wọ ṣìfà òṣùkùn ìwòsàn ni fún àwọn àrùn tí í sápani àwọn àrùn tí sápamọ́ sínú ara ẹni ìwòsàn fún anabi pẹ̀lú àwọn ìwòsàn wá fílẹ̀ ọwọ́ lọ mọ́kà ọwọ́ ń di fídíò ó ń di aṣọ ọwọ́ gbàgbé sẹ́mísẹ́m kalẹ̀ wọ́n ń ta oríjìnà rẹ̀ wà kò sí fèkì sẹ́mísẹ́m o àwọn àwọn kàkà máa ń bẹ kí wọ́n rọrùn síbẹ̀ ọmọ kànga ló wọn àwọn náà kú dáadáa ẹni bá ti ń parọ́ tí ń fi rówó kò ní náwó ní gbọ́nà kò ní sáǹfààní sẹ́mísẹ́m oríjìnà àwọn kéékèèké kan tí wọ́n máa ń sílè yẹn láti má kàn dàrẹ́kìtì olóṣùwọ̀dù àtàwọn mí náà táwọn náà bá lọ tí wọ́n gbé wá tí wọ́n rọ báyìí omi sẹ́mísẹ́m ọlọ́mọ fi ń sànú yẹn níbi àwọn àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ èyí ní kidney problem kọlọ́dé wọ́n omi sẹ́mísẹ́m kọ́ máa mú anamisa ọsàn lẹwọn ni máa wù sẹmsẹm adé máa sọ ìbára omi sẹmsẹm tẹrí yẹ níta bá mú fún Ọlọ́run wọ láàánú rẹ̀ àtagbára rẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ yóò fi mú àárẹ̀ àárẹ̀ yẹn kó nínú ara yẹn. zanjabil zanjabil zanjabil ń tiẹ̀ àwọn elétò tí wọ́n gbé tò kalẹ̀ wọ́n gbàgbé ẹ̀ ata rẹ̀ ní jẹ́bẹ̀ jíńjà gbogbo ara láti máa tí wọ́n ti ada àgbàrá tọ́ agbára nù ní jama jíńjà ata rẹ̀ gbogbo àtẹ́wà síbẹ̀ láyé sọ fún yàwó rẹ̀ kọ́ máa sàlàyé sọ kọ́ máa sàlàyé fi síbẹ̀ o nítorí iná máa náwó lé ọlọ́run fi ṣẹpẹrẹ àrùn máa náwó lé nínú ẹbí ọlọ́run fi jíńjà ọlọ́run fi ṣẹpẹrẹ ẹ fẹ́ jẹun ẹ máa fi ṣe júùsì Abu Sa'id al-Khudri ó ní ọba rome ó gbé jíjà wọn fún anabi wọn lọ anabi ń jẹ báyìí yéésù ń fa àwọn náà àwọn náà sì ń jẹ gbogbo àwọn ló fún anabi ni ọdá bọ ọdá bọ o anabi ní anabi ló gùn wòsàn ní olóhùn wọn náà ń kárí anabi ló gùn wòsàn ẹ máa yá mi nínú ẹsìn wa ẹ rí kéèyàn wá mú zaitun kó mú abátọsọdá kó mú zamzam kó mú oyin kọ́ wa mixi rẹ̀ papọ̀ kọ́ ma wa mú kí ni ó ṣẹlẹ̀ sí jama àyẹ̀mọ yàrá rẹ̀ ni ó dágbére fún nínú ara rẹ̀ gbogbo gbogbo ntẹ anabi alibarika bẹnbẹ ọwọ mixi gbogbo papọ̀ ọwọ mọfà láàfin ara ni o kìí ṣe fún oògùn owó gbogbo ntẹ àkàlẹ̀ yìí lè sọ̀rọ̀ ìdólówó kìí ṣe oògùn àjẹmọ́pamí o àrùn àrùn àrùn àrùn ọ̀rọ̀ àwọn anabi yẹn dúró. àdẹ́nu òfin na náà taa, ta wíyí kó ló fẹ́ fi sògùn owó ọgbọ́nkùn sọ náà gbogbo èyíkéyìí egbò tí ń bẹ lábẹ́kúta èyíkéyìí egbò tí ń bẹ ńlọrin èyíkéyìí ń bẹ China èyíkéyìí egbò ń bẹ abẹ́kúta ní ìlú olódùkọ èyíkéyìí ń bẹ ti náà tí wọ́n bá ti ní ní fífọ́ èyíkéyìí ewé ti mọ̀ àgbo ni o àgbo ẹ máa ṣe kí ni oyè ń sóògùn nǹkan báyìí tẹ̀sí ló tó sì mú nǹkan yẹn lọ ọlọ́run ọba àlá ó ti sọ fún wa pé kò sí àrùn tó ń da tó ń fi ìwòsàn lẹ̀ ìwòsàn tó lọ́n sọ náà nìyẹn bẹ́ẹ̀ bá ní ewu oníṣì tí wọ́n bá mú ẹ̀wà ẹyọ kan tá a sì lọ tá a fi orí kó ńlẹ̀ tá a fẹ́ra ewu wọn tún jọ kejì oògùn náà bíbí èso oògùn yẹn wọn oògùn kéwọn tún nù kálá àbí olè tó la efirin kéèyàn ó bu efirin jẹ̀mọ́ mọ́fọ́mi sí o kò gbó kọ́ wá kìlọ̀ kọ̀tì bẹ́ẹ̀ kọ́ wá gbẹlura lẹ́yìn àṣùbà lọ́jọ́ ìdàgbọ́n mẹ́wàá bọ̀ ó sì gbọ̀nsẹ̀ wọlé ẹ̀yìn rẹ̀ ọ̀nà ọ̀pá ẹ̀yìn yẹ̀díyẹ̀dí ọ̀dàgbére ẹ̀sìn òsè gbogbo léyìn lé wọ̀ fún wa o tọ́lá nẹ́bí náà o ti filẹ̀ fún wa ewé mangoro ewé káṣíá à nílẹ̀ òkè bẹ́ẹ̀ bá ní ibà wọ́n lè já ìjákújá àmọ́ kì í ṣe gbogbo mu ìjákùjá nílò tán ìdókòwò àlẹ́ òní pé kájà gbogbo àwọn owó yẹn papọ̀ ibà ó sì lọ lẹ́yìn ọ̀sẹ̀ kan ibà ó lọ lẹ́yìn ọjọ́ mẹ́ta ọwọ́ àmọ́ gbogbo eléyìí ẹ bàbá rẹ ó filẹ̀ fún ojoojú ẹ̀ nínú àkáǹtì ọwọ́ lọ lè sọnù ọ̀sọ̀ láfíà nù ni o bẹ́ẹ̀ bá ń ṣe léyìí báwa bá ń ṣe léyìí tí ó ṣí ẹlẹ́kùn àgbo kalẹ̀ àti ìdẹ́bi orí èèyàn eré èkú rí ẹja o ìwòsàn láti yanjú lọ́wọ́ báyìí tọ́ni ìmáàmù kí lẹ́yìn tó bẹ̀ wọ́n dà àtọ̀gùn bàbí ni àgùnmu náà wọ́n ni yóò ṣe é wà ní jẹ́nà ni. ẹ̀yọ́ máa yá mi gbogbo èpo yí tí máa mú àrùn lọ kìí ṣe wọ kúlẹ̀ hàn ní ìjà ìsàbìdì nìyà gbogbo tá a kà á lẹ̀ àtẹ̀tà àmókò ẹ̀ àtẹ̀tà àmókò ẹ̀ tọ́lá ti sọ pé ìmú àrùn kan lọ tí ò tẹnu dáràn mí fún wa ẹ̀sìn ni máa lò ó àmọ́ fi àwọn ọmọdé mú sí ẹ̀yọ́ máa mi mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tó fi sí òun náà ni pé má pọ̀fọ̀ sí o nígbà tó lọ́wọ́ wọn bá tó gbin ewé káṣíá tó sì gbin ewé tó gbin igi mangoro ọlọ́wọ́ ọ̀pọ̀pọ̀ ránṣẹ́ sí o abẹ́rẹ́ ká ọ̀fọ̀ lára mangoro má pè ìyá kan sí o má pè bàbá kan sí o má pè ṣéwù kan sí o bọ́ọ̀ bá pè nǹkan sí àgbo tó lò bísímìlá bísímìlá orúkọ ọlọ́run ọba rẹ ọba tó dá egbò ọba tó lálàáfíà lọ́dọ̀ tó lo nǹkan yẹn ní sábàbí fún ọ òun gan ló wù ọ sàn àmọ́ ó ṣe àwọn nǹkan yẹn ní sábàbí lásán ó fi sọlá ipe mi ọlọ́run ọba mo dá ń tọ́pọ̀ nínú àwọn àmì mi tẹ́fì hàn pé mi ọlọ́run bá ń bẹ owó mu àgbo tábàyọ̀ ńlá gùn ara rẹ̀ sì yá àmì bọ́lọ̀ bá ń bẹ ni ta ń bẹ ewé yẹn ọlọ́run nígbà tí rí àmì lára tọ́lọ́ iṣẹ́ ni tẹ́yìn bá fi ń ṣiṣẹ́ ṣe ìmọ̀ ni tẹ́yìn bá mọ̀ ẹni lákàntì rẹ̀ lé tí wọ́n máa bu àwọn èèyàn tí wọ́n máa fi ṣiṣẹ́ ṣe tá a sì máa kí pé ọgbà ládàá kó nǹkan àrùn kúrò lórí ilẹ̀ ó tún wá gba ládàá ó tún gba ládàá ó tún kọ́ lọ́ra mọ́tò ń bẹ̀ aláàlí bọ́bá fún ọ ní ewé kan tó di kókó lọ́wọ́ tó ní two five ni òṣèǹdọ́kọ̀ ọ̀bẹ ọmọ ọdí ni ọmọ bí tó ti rí kápẹ́lẹ́kùn lẹ́gàn ló ti rí ìmọ̀ ni èèyàn máa ń jẹun ìmọ̀ ni bọ̀ lọ́wọ́ abẹ́ pé kọ́ sọ́ọ́ di one five fún ọ. àwọn bàbá ń lókè wọn máa gbogbo ẹ̀ wọn ní ọmọ wo ní gbóná bẹ́ẹ̀ ẹni kọ́ bọ́ síbẹ̀ wọn ní kọ́ já ewé kínní kan yóò ṣe lálàáfíà pẹ̀lú ìyàndà ọlọ́run bá wa ẹ̀tọ́ lélẹ́yìí o àfa kan ọ̀tako lágbà ńlá yé sàábà kan ọ̀tako wọn ní kọ́dà ńlá àwọn tó ń mọ ìmọ̀ egbòogi jù tá a fi àárẹ̀ ìyàwó Aisha jẹ́ kan bẹ́ẹ̀ ìyàwó òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa eléyìí tá a fẹ́ yanjú yìí ẹlẹ́ẹ̀kejì adibọ́sí part two sẹ́rí part two yìí gangan ni kókó òun gangan ni ń dàrú phase two tá a wà yìí ìbẹ̀rẹ̀ àti fẹ́ yanjú ìtì ń dàrú lọ́wọ́ àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá ń dàrú mọ́ àwọn àfáà ilẹ̀ Yorùbá lọ́wọ́ ń dàrú mọ́ àwọn mísẹ́lẹ̀ alásàlátù lọ́wọ́ ń dàrú mọ́ àwọn ṣèkù ṣèkù ṣèkù ṣèkù àtàwọn tó ti lọ àtàwọn tó wọn bẹ́ẹ̀ sìn ọ́ dàrú mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ ilẹ̀ Yorùbá òun náà sẹ́hẹ̀r oògùn ẹbọ àsìrò sọ́rùfù ṣẹ́yìn náà ní akẹ́kọ̀ọ́ ti ilà ẹ̀rọ ìhà àtàríkìlì jid wọ́n ṣayàtì òun ni kéèyàn máa yí nǹkan padà ìrìn àjò ẹ̀dá máa yí padà kúrò ní ṣe máa sí nípasẹ̀ àlìjẹ̀nú àtàwọn èṣù tá a gbára lé. Kama máa wá wá agbára lọ́wọ́ àwọn èṣù nípasẹ̀ àwọn ogun yẹn ká sì máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú àdìjẹ̀nu kọ́ bá wa jíṣẹ́ tá a fẹ́ kó ṣe nínú ogun tá a ṣe ni wọ́n ń pè ní oògùn ẹbọ nílẹ̀ Yorùbá oògùn náà ni bẹ́ẹ̀ ni kan bá ní ẹgbẹ́ ànábì ní ká mọ́ sóògùn àwọn ní làá kí làá oògùn tèwo tọ́ba ní ìbá anabi lọ́wọ́ bá tó sọ̀dá anabi náà lóyún àwọn anibẹ̀ ni ọkọ̀ rẹ̀ ti tí anabi náà lọ pàrọ̀ òǹdè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ yàtọ̀ síra wọn ẹ̀bọ lèyí tá a fẹ́ kà yìí ẹni bá ń ṣe òǹdẹ̀rùn ẹni wọ́n ń ṣe fún òǹdẹ̀rùn ẹni tí ò ṣe tó bà kó da ẹ máa ṣe àmẹ́mi ò lè ṣe kò yẹ̀rùn ẹni ń ṣe fún yàn kèfèrí ni ẹni tọ́lọ́ lè ṣe kèfèrí ẹni tí ò ṣe tó ní èmi ẹ ṣe àmọ́ èmi ò lè kọ̀ndẹ́mù rẹ̀ kèfèrí òun náà àrídọ̀bìnrin kò fúrí kò fú. ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa báwo ló ṣe rí bẹ́ẹ̀ kí là ń pè láwọn ògùn táwìn àwọn ọmọ ẹ̀ńbẹ́ ni wọn akédùnmá anáfàsì. ká de nǹkan gbogbo tí wọ́n bá ń de mọ́ra wọn tí wọ́n ń wé lówù tí wọ́n ń de tí wọ́n ń kí bọ́ mọ́ra wọn níta òun nìyẹn o àbẹ́yẹ tí wọ́n lọ lè rà wọ́n ra eré mánumá wọ́n ra eré ìnàkí adarí méje wọ́n wá ń gún wọn papọ̀ àwa ní kíni iṣẹ́ kíni ń ṣe wọ́n ní a. Ah eléyìí o yọ sọ yàtọ̀ lówó wọ́n rí mọ́lẹ̀ ni àbí wọ́n ń so kọ́ àbí wọ́n jù sínú ìsà ìsà ìdò àbí inú sàárẹ̀ òkú oògùn <laughs> náà làwọn eléyìí náà ọwọ́ ńlẹ̀ Yorùbá àbí wọ́n fi kọ́gi tí wọ́n mì lóòlù báyìí lọ́wọ́ dé pé kéde ọmọ ọ̀fẹ́ nìyẹn ni àbí dádẹ́gbọ̀n bá fẹ́ lọ́nù tó wọ́n àsìkò tó bá sátẹ́gùn nínú owó yẹ yọ máa sọ̀rọ̀ nọ́mà sátẹ́gùn wa ti bẹ̀rẹ̀ èrí mi o èrí mi o inú inú àrùn tí wọ́n rí mọ́ yẹn lásìkò tí wọ́n bá dáná lónìí ara mi balẹ̀ báyìí ara mi balẹ̀ báyìí ara mi balẹ̀ báyìí tí wọ́n bá ní oúnjẹ alẹ́ dé ẹ̀yàn ọmọ ẹgbẹ́ òbí síná o ọlọmọfẹ sọ mi mẹ́ o ìmọ̀ amúyàn o lọ́wọ́ wọn ti bẹ̀rẹ̀ sí dáná wọ́n ní wọ́n ti tó bẹ̀rẹ̀ ayé tó ń dẹ̀ mí dẹ̀ oògùn lòun náà lẹ́ yorùbá àyàn máa yá mi nínú ẹ̀sìn wa nítorí àsìkò wọ́n lọ́wọ́ hakíkọ ọwọ́ ọwọ́ ọwọ́ ìmúyàn èdí wà èpè wà ọ̀fọ̀ máa múyàn kí wọ́n pè yàn pa ọwọ́ àwọn ìjẹ̀nu wọn wọlé wọn lọ lè yín oníntòun lọ́rùn láì ní rí wọn yóò sì ké tó wa ní ó ti kú lọ náà nù ní nígbà táwọn ayé àkìlà bá wọlé dápá yàn náà ni sìgìdì wà tọ́mọ rí tọ́mọ bàbá yìí wíì kọ́lá wọn kà sọ èmi àtẹ́mbẹ́ òyìn dùkú bí kalimati llahi tama min kulli shaitani wa hama wa min kulli ayni lama. ọlọ́run ọba ló sọ fún wa pọ́ wá o ọlọ́run ní kúl ìrẹ́ Muhammad a'udhu bi rabbil falaq mọ̀ ń wá sọ pẹ̀lú ọlọ́run ọba tó ní sámà min sharri ma khalaq níbi aburú tí ọlọ́run ọba dá àti ntọ́lọ̀ wọn dá aburú wọn bẹ́ẹ̀ wọ́n ní sọ̀rìn nàfàdà àti ìfẹ̀lẹ̀ ọkọ máa sọ pé yìí wọ́n sọ pẹ̀lú ọlọ́run ọba mi níbi àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì í àwọn obìnrin tí wọ́n máa fàtẹ́gùn sí tí wọ́n bá dì wọ́n dì báyìí wọ́n fàtẹ́gùn sí fẹ́ẹ̀fẹ́ẹ̀ wọ́n sì dárúkọ orúkọ yẹn máa dá sí ipò kí nǹkan báyìí wọ́n máa ṣe àlìjànnú burúkú sì dìde lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn òun mọ̀ pé wọ́n ti dẹ lórí ibú wọ́n sì di kèfèrí wọ́n ti dẹ lẹ́bọ wọ́n ti dọ̀mọ aná yóò sì dìde lẹ̀ wọn mọ̀ra rí o yóò sì lọ lè kó sínú agbárí onítọ̀hún èdè sì máa fọ́ ó dìbò àbá túkì ní ẹ̀ padà kiri ó tó má pọ̀ mọ́ ògùn ni wọ́n ń ṣe lẹ́yìn Quran one thirteen ọlọ́run fẹ́ yàtọ̀ alamọ́ra mi ni wọ́n máa ma yù fọ̀rọ̀ kó nábì ibẹ̀ iná mẹ́rin wọ́n sọ òjì ni ọlọ́run bá ń sọ ó ní àwọn èsùn wọn a máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ kan ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ lọ́dọ̀ wọn òun ni tí wọ́n máa fi ya ọkọ àtaya tí wọ́n dágbére fúnra wọn lẹ́yìn ọmọ méjì lẹ́yìn ọmọ mẹ́ta wọ́n kàn ní àmọ́ tó ṣẹlẹ̀ dábì bẹ̀rẹ̀ sí bínú lára náà mi mo sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn náà ní kí n kẹ́rù mi wọn ò sì ní padà mọ́ wọn ò ní padà sọ́dọ̀ ara wọn mọ́ látara oògùn burúkú kan tí wọ́n ṣe ọlọ́run bá ní àwọn èsùn wọn á máa ṣe àwọn oògùn tí a fi ìyá ọkọ àtayá wà máa hùn bìtọ̀ rí nàbí hìmì náà àrí ìlàbí ìdí nìlá àmọ́ gbogbo tí wọ́n papọ̀ yìí náà tí wọ́n fi ìyá ọkọ àtayá yìí ọlọ́run bá ní èyí tó lọ́wọ́ bá fàṣẹ sí náà ni ó wọn ò lè nìyàn lá àfi pẹ̀lú ìyàn dọ́lọ́ ló fi kẹ́ẹ̀mí kú lọ́dọ̀ wọn ló fi kẹ́ẹ̀mí sọ́dọ̀ ọlọ́run bá wa sọ́ọ̀tù bàkàrà ayà yìí wà mẹ́ẹ̀ ẹ̀yin wọ̀nyá mi nínú ẹ̀sìn mọ́kìfì ìsìlámù mi nù àwọn oògùn tá à ń sọ yìí àwọn oògùn tá à ń sọ yìí kí ni stand islam sọ̀rọ̀ pé wọ́n ń ṣe nílùú yìí wọ́n ń ṣe lábúlé yìí wọ́n ń ṣe lágbègbè yìí wọ́n lè ti ṣe rí. kí ni stand islam tí gbogbo ìmọ̀ gbogbo àfẹ́sì tí wọ́n gbọ́dọ̀ máa ṣàlàyé fáwọn èèyàn pé stand islam lórí àwọn oògùn yìí o stand islam náà ni pé àdèmọ́sìmù yóò rìn ojú di ọgbà pé ọ wà tọ́ ọ̀bá gbàgbọ́ wà o ti pè kúrán níta kà yín rọ ọ̀ndọ̀ ọmọ náà. ẹlẹ́ẹ̀kejì àdèmọ́sìmù láyà fà á lò wọlé ayé dọ̀bí ó ní ṣe ó sì ní yọ́n sí ẹni tí máa ń ṣe kọ́ máa ṣe odi méjì. ẹlẹ́ẹ̀kẹta àdèmọ́sìmù yẹta awọ́dù bíláhì mínà ṣayàtì wọ́n mínà sọ́hì ó ní wúrẹ́ ẹ̀ràn ó ní dí ó mú ọ o sì ní yọnu sí ṣíṣe rẹ̀ ọ wà á ní bí ó mú ọ lọ́lọ́run fi ní ká nàbí èso mọ́hún kúlẹ̀ àwọn tó bìrọ̀ bìrì láǹsì bìrọ̀ bìrì fárákì so lẹ́ẹ̀mí tí mo ní sámà ká burú rẹ̀ wọ́n bá ń ṣe kí ni kọ́mọ́ bá ṣọ́ ajẹ́pẹ́tà bá dẹ́kọ̀ gùn mọ́ ìtọ́ ọmọ ṣe ni pé ọmọ dárúkọ lọ́wọ́ bá wa ọmọ ká bìrọ̀ bìrì fárákì bìrọ̀ bìrì láǹsì àdáwà kò sẹ́hẹ̀ àwọn eríṣiríṣi àwọn oògùn tá a wí lọ́wọ́ wà wọ́n fi síbi kan ah Allahu akbar ara ó sì máa ní ẹni tí wọ́n torí ẹ̀ ṣe ìmí bẹ tọ́jà pé òun tiẹ̀ wọ́n bá ti parí iṣẹ́ burúkú yẹn tán ẹni wọ́n sàásí ọ̀tọ̀ ni tí ń rí ọ̀tọ̀ ni tí wọ́n máa pè é onígbẹ̀rẹ̀ sẹ́rù tàyíl ọlọ́ọ̀bá ní alẹ́bùn musa nígbà tó dẹ́dọ̀ fìràwọ̀n ni wọ́n sọ fún àwọn ìjọ fìràwọ̀n tí wọ́n fẹ́ padà tí wọ́n fẹ́ sin àṣàsí kan àwọn wá bí pé tí wọn lọkọ bẹ̀rẹ̀ ní àbáwá alẹ́bí musa ní kọ́lá bẹ́lẹ̀ ìkúrú ẹ̀yin ni ẹ̀kọ́ bẹ̀rẹ̀ fàyídá fàyídá ìbáraẹ̀hún ẹ̀sùn yíyún àwọn okùn tí wọ́n jùlẹ̀ bàtà nàbí musa ti fọ̀rọ̀ wọn pàdé àwọn okùn táwọn ológun fọ̀rọ̀ àwọn tán jùlẹ̀ wọ̀nyí sí yìí wọn àtàwọn ọ̀pá tí wọ́n nálẹ̀ yìíká yíya lùlẹ̀ yìí ìwà ń dàbá mi lójú ànábì wa musa ní sẹ́yìn ana àtàsà ìwà ńlọ bí ejò ìwà ńlọ bí ejò kúnlẹ̀ náà dákọ̀ àdéhùn mi lọ́ba tàjí pẹ́ẹ́ ewu ni lẹ́yìn ọlọ́run ni mo bẹ̀rù àṣẹ ẹ̀rú mọ báyà tẹ́ ẹ bá rọ́ọ̀gùn gidi ọlọ́run ni láti kọ́ mo bẹ̀rù ìnàkà àǹtẹ̀lẹ̀ àlá ìwọ ló lékè lónìí ìtọ́wà lọ́wọ́ tiẹ̀ àṣẹ ọlọ́run ni agbára ọlọ́run ni yóò leke agbára tiwọn wàá ní kí n máa fi yẹmí nìkì ìwọ náà ju tiẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kò fi máa sọ́nà o gbogbo tí wọ́n ṣe ní ògbé mi iná máa sọ́nà o káyọ̀dọ̀ sáàyè ètè olóògùn lásán ni wọ́n ṣe yẹn wàlá ìfúnlẹ̀ sáàyè haythu ata ẹni bá ń sọ ògùn oníjèrè o fàwọlẹ̀ kìyà sáàrà tó so jẹ́dà nígbà tí àwọn nígbà tí ọ̀pá ti fọwọ́nì kí asahara tó sùjádà àwọn ọmọ ológun yẹn ní wọ́n forí kalẹ̀ kọ́lù wa màlábi rọ̀bì haruna wa musa àwọn àdìgbà fọlọ́wọ́ bá haruna àti musa wo àtẹlẹ́fura àwọn nàmá wo fẹ́wọ́n náà ló wọ́n pa yín ṣe tán bí ìdánilójú nípa ọlọ́run ọba rẹ tó bá gbé tán ọ̀wá ní bọ́ọ̀lù kankan máa lórí ilé ayé wọ́n ṣàṣẹ ọ̀nà àwọn kan mú ọkọ̀ rẹ lọ́bì kan yóò àwọn kan wọ́n mú wọ́n mú ọkọ̀ rẹ dàfà kan wọ́n wàá yẹ àti mí kan wọ́n wàá fi sínú sàárẹ̀ òkú ọ̀hún ní bẹ́ẹ̀rù má nítorí pé wọ́n ti di ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mú. ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ọmọ èèyàn àyìnbàkápọ̀ ẹ̀rí wọn ni ó sì délé ó sì fọmọ́lẹ̀ ẹ̀jẹ̀ sì máa jáde mbẹ ẹyin náà lọ fún oògùn tí wọ́n dà sí ọlọ́jọ́ máa pẹ́ yín ní ẹ̀jẹ̀ wọ́n lọ sanwó sínú abọ́ kan ẹ̀gún ló kún bẹ́ẹ̀ àbábẹ́rẹ́ abẹ́rẹ́ kọ omi náà ni àṣàṣì dọ́tà sí ọlọ́jọ́ máa pa abẹ́rẹ́ lómi lọ́jọ́ máa pomi ní abẹ́rẹ́ wọ́n fi jẹun gan wọ́n bá ṣe bẹ́ẹ̀ lómi wọ́n gba one million lọ́wọ́ two million three million wọ́n lọ lè taká rẹ̀ kọ́ta lé ẹ̀ wọ́n fi gbá yẹn ni tọ́wọ́n rí kàngá yóò rí kànga báyìí bẹẹdúrúmù rẹ lórí òkun wa kànga ní kànga lọ́wọ́ wájú ẹ̀ fóòmù nírí ní ọba kan bẹ́ẹ̀ bọ́bá tí wọ́n wọnú omi tó bí ẹ̀ dáta ògùn yẹn wá tú èso yẹn wá kú lára ẹ̀ yẹn wá bá pé aa ah, wàhálà dé ọgbọ́n mi lọ náà nìyí a ah, ọlọ́run o má jẹ́ omi ẹ̀yìn kọ̀ọ̀kan wa àtàwọn ọmọ wa o ẹ̀yẹ́ máa yá wa nínú ẹ̀sìn ẹ̀sìn Islam ẹ̀yẹ́ lómi tí wọ́n máa dáìfù lọ́wọ́ ṣẹ́ẹ̀rì wọ́n sọ igbó dọ̀nà fún wọ́n sọ̀nà dìgbò yọọ ma wá wa mọ́tò lọ inú gbó àwọn yọọ ma ní inú gbó yẹn wọ́n ní à inú gbó o ọ̀dà ní ọ̀dà wọn tẹ́lẹ̀ yìí ọ̀tọ̀ ní tọ́wọ́ àbí ọ̀tọ̀ ní tí ń rí oògùn ní àṣàṣì ibú ni kọ́lọ́ mọ́jọ mẹ́rin kọ̀ọ̀kan wa nínú ẹ̀ tọ́jú oògùn ẹbọ tá a gbọ́dọ̀ máa ṣe òun náà ni oògùn sọ àgbélépọ̀ tá a pààrọ̀ oúnjẹ àṣejẹ ìṣọ́ àfikọ́ àrímọ́lẹ̀ gbẹ́rẹ́ ẹ̀yọ́nú ayé gbogbo àwọn nǹkan ẹ̀yẹ bẹ́ẹ̀ bá ń ṣe ọmọ náà ni o ìmáàmù tí bá ń ṣe kò nínú ẹ̀yìn lòdì gbọ́dọ̀ kírun lẹ́yìn àwọn tọ́wọ́ jẹ́ ìmọ̀mù tí ó mọ̀ ní ẹ̀rẹ̀ ìbànlé kí bàbá arípẹ́ gbé nǹkan kan náà lẹ́ǹkùlé sóògùn bàdé àbógun nánu tọ́wọ́ ní ogun ìjú ní kódà kó ṣe wáyé ewé ewé ìta bá fi papọ̀ tá a sì kó mọ́ omi omi omi kan ó sóògùn ojú ara bàbá ẹ má bínú tó lọ́wọ́ rẹ̀ pé ń gbó nǹkan ni àrẹ̀pẹ́ ń kó nǹkan papọ̀ ni tọ́wọ́ ní a sẹ́yìn lè ta àpapọ̀ yìí ọ̀tá ò tún pààyàn mọ́ bẹ́yẹn bá ti lè fi rárá bẹ́yẹn bá mú eléyìí tó bá yẹ kó ṣe ọṣẹ yẹn ọṣẹ ọṣẹ má fọwọ́ kàn mí ni àgbélẹ̀pọ̀ tá tó ni á ní bàbá kèfèrí ní máa ṣe o tọ́ba wa ní àwọn ọmọ sẹ́nu pé ẹ jẹ̀bi òun náà jẹ̀bi mọ́ àmọ́ tọ́ba ní tó wọn máa ṣe nu òun ò nírun ẹni bá kírun lẹ́yìn rẹ̀ náà ṣe kí ni òun náà nírun wọn ò sì ní ká máa lọ ilé tọ́ pípẹ́ àwọn èèyàn ká máa lè yọjú lójú nínú ìmáàmù kan àyíká kọ́ sọ jáde lẹ́nu àbíkẹ́ bá ti ń ṣe rẹ̀ ọlọ́mọṣẹ́ ìsànù wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdúrà là máa fi yanjú sọ ọ́ kò sóògùn sọ ọ́ kìíní yìí ọ́ máa sọ ọ́ ẹbí kọ́lé ẹbí kọ́ra ẹbí kọ́ mọ́tò kò sí inú Ìsìláàmù o ẹni bá ń ṣe yín sẹ́fọ́ ní o alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum nígbà táwọn ọ̀tá tí wọ́n kó dọ́fà nàbì qad jama'u lakum wọ́n wá ń sọ fún wọn pé ìwà wọ́n bọ̀ wá gbá o wọ́n fẹ́ kú ọjà ló fọkọ́ọ̀lù àwọn fàṣàwòrán ẹ máa bẹ̀rù wọn fàṣàdàhùn ìmánà àwọn sàhábà ìmánà wọn lọ́kùn sí wọ́n ní bọ́dá ti ń bọ̀ fọkọ́ọ̀lù ọ̀sìnkúnlẹ̀ wọn wọn ní mọ̀lẹ́wọ̀ kí ọlọ́run nìkan tó wa láti dáàbò wa. àfa àwọn agbáre àfa àgbàgbé pàrọ̀ sílé kan lọ́dẹ tó mú ìyá ìyá alájà ó mọ̀ olóyin wọn fi abẹ́rẹ́ sí etí skẹ́ẹ̀tì rẹ̀ torí kóyún nìkan ló àbọ̀lẹ̀ àbí píìnì àmọ́ kírun náà ò nínú àdúrà làá máa ń ṣe o kálákà wá ní ẹgbẹ́ àwọn olókùtà lọ lè wọ̀ nítorí ká má bàa kú nítorí káníkẹ́mi ò lè bàa gùn èèyàn ti kú lọ́dọ̀ ọlọ́run láyé ayé lọ́wọ́ adáwó láṣẹ ní kálá o láwùlẹ̀ mọ́lìkù wọ́n láwùlẹ̀ hàm wọ́n wà lákùnrin ṣẹ́yìn kọ́dìrì tẹ́ ẹ bá ka ọgọ́rùn-ún kan lójúmọ́ adébìnrin ó ti wọ̀ nínú sọ́ọ́rọ̀ wọn ba kò sí ń tọ́lọ̀ dájọ́ fara ní. èmi ti kà á láwọn torí tá a fẹ́ sọ yóò ní ìdíkà kà ìsìlẹ̀mà kà wọ́n náà máa wá kà bọ́ bá ti ń kà gbogbo tó ń wo láyé táwọn yẹn yẹrí fún ipe ká ẹ má fi rí gbà ó ọmọ àlọ́ jẹ́jẹ́ rẹ̀ nìkan kan ò ní torí òun ní kan papọ̀ mọ́ wọn wọ́n ti dì mọ́ ọba tó ní gbogbo nǹkan ẹ̀yin ọmọ yàrá nínú ẹ̀sìn wa nínú àwọn oògùn tó yẹ ká máa ṣe tọ́jú oògùn ẹbọ sóyún jáde lọ́sìkì oògùn mo fẹ́ ga mo fẹ́ kán fún mi ní promotion níbi iṣẹ́ gbogbo oògùn tó bá ṣe tó bá dé pé àníyàn rẹ ni pé kó lè bá rí owó kò sí nurse islam kò sí nurse islam táwọn ẹni bá fẹ́ bèrè owó ẹ̀ mọ táwọn ẹni máa sọ ni allahumma inni asaluka ilman nafi'a ìwọ lọ́wọ́ bá mo bèrè ìmọ̀ lọ́wọ́ rẹ wa rizqan tayyiba fún mi ní owó wa amalan mutaqabbala gba iṣẹ́ mi o kò sí àfa àwọn olórí ayé gbogbo ẹni yìí bí ń sọ tí ó yin ànábi jòkóńdó kan ọwọ́ ni ọṣẹ yìí ó tá a bá ti fi wẹ̀ ọ́ àròwọ́ ni. ìtọ́wọ̀ nù ọ̀gbìn òye tá a bá ti mú ọ̀nà òṣìlẹ̀ nígbà rìmọ́lẹ̀ yìí tá a bá ti rìmọ́lẹ̀ àwọn kọ́sọ́mù ọba ṣọ́ọ̀bù kò sí àfa àkàtẹ́nu rẹ̀ gbà láyé kò sí náà Kùránì kò sí ní ẹni máa ń ṣe ẹlẹ́bọ ni ká má mú ọ o àwọn bàbá kan ti ṣe wọ́n ti lọ bàbá tó lọ fi ilẹ̀ ìtìtì ẹni ọmọ rán àdìkẹ́ àmọ̀ tiẹ̀ ti dé tìtẹ̀ ń bọ̀ ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni fàbẹ̀gùn ìdánilá ìrìsùkọ tẹ́ ẹ̀ bá ń wá rísìkì ọ̀dọ̀ ọba tó nínú ẹwà wà wà àbùdúhùn ẹ máa sìn ẹ̀wọ̀n tó kó papọ̀ ẹ máa kírun tẹ́ ẹ̀ bá ń wá rísìkì ọ̀dọ̀ rẹ̀ ní ẹwà wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá rísìkì lọ́dọ̀ rẹ̀ ní kẹ́ ẹ máa ṣe ní kẹ́ ẹ máa sìn ìyá kàdà àbúdù ìwọlá máa sìn wọ́n yà kàdà sàìm tabani di nàlọ́wọ́ owó nàlọ́wọ́ ọ̀ṣọ́ ọ̀dọ̀ rẹ̀ náà láwọn àwọn wa ọba tó da ọ náà ló lè sọ ọba tó da náà ló lè mọ àrísìkì wa òṣìṣẹ́ tí ń jó mọ àrísìkì ní o ewé àtẹgbò káwọn fi sọ̀rọ̀ àrísìkí àṣejẹ onígbìn ọ̀gà káwa kó owó sídìí ọ̀gà káyọ̀ máa mú gbogbo kọ́lọ̀ rẹ̀ kọ́wa mú kọ́lọ̀ yẹn tán káwa jù sí agbada kájọ pẹ̀lú àtàrí ká máa wá la láàárọ̀ láàárọ̀ pé ọ̀nà ó sì bọ́ bá wọlé ìwọ náà nù. ẹ̀yọ́ máa nínú ẹ̀sìn wa aya lè dùnmọ̀ kàyé ẹ̀rí ní Suratul Ankabut aya seventeen ògùn òjẹ́sábàbí fún owó oògùn máa ń jẹ́ sábàbí fún sọ ni zaitun oògùn sọ zemzem oògùn sọ oyin kódà kó ìta tó lẹ̀ yìí náà tẹ́nì kan bá ní òun fẹ́ fi zaitun wọ́wọ́ òun fẹ́ fi abátòsọ̀dá òun fi wàṣọ òun fẹ́ fi oyin òun fẹ́ fi wá ìdáàbòbò ọ̀dọ̀ ọmọ náà nítorí pé ọlọ́run nìkan ló ní yẹrùsùkú máa ń yànṣá òun ní pẹ́ẹ́ni tó wà wù lásìkí òun nìkan ẹ̀yọ́ màá yá mi ní kò sáwòrè o kò sáwòrè o alhàlù ẹ̀rí solution jẹba solution òun náà ni pé sẹ́hìrò al-hirs wa rísíkì ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àgbà pé oògùn sọ́ọ̀tù owó ọ̀ọ́bà tèèyàn jẹ́ ọ̀ọ̀yà yẹn wéèrè bó wá ní ojú túbí àràmù àràmù ni ọjà nítorí pé etí òsì lọ́dọ̀ ìtọ́lọ̀ǹda pẹ́ẹ́pẹ́ ọ̀dọ̀ ọba adẹ́dá nìkan lọ́wọ́ ọ̀wá ń wà lọ́dọ̀ ìtọ́lọ̀ǹsẹ́kẹ́ni tọ́lọ̀ ọba dá nítorí ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ náà ẹni bá tó wá jẹ́ pé ìkànnì tó fi tiẹ̀ ṣe ayé àyàn wèrè àwọn èèyàn lójú àwọn èèyàn lápá èèyàn jáde ní kò ní máa fi tí lọ́mọ́ lọ́gbà gbé ìmọ̀ tó ní àwọn àtàsí yẹn yàtọ̀ sí pé bó ní o tó ṣe lọ́run gbogbo ẹ̀ náà ìnùnà ọlọ́run ẹ̀yọ́ ayá mi nínú ẹ̀sìn wa ọlọ́run kọ́ mọ́sá wọlé àrẹ kọ́ mọ́sá ìsánú wa anábìrin láwọn tawakkaltu ala Allahi haqqa tawakkuli tẹ́ bá gbára lé ọlọ́run ọba pátápátá tẹ́ bá gbára lọ́wọ́ ọba pátápátá lára ìṣẹ́kọ̀kùn yóò mọ̀ wọ́n mú ọ́n bí ṣe ń fún ẹyẹ tí ń fò bí ṣe ń fún ní arísìkí yẹ́gidù kìmáṣọ̀ yóò jáde yẹ́gidù kìmáṣọ̀ yóò jáde lẹ́ni tí kò sí ìkankan nínú rẹ̀ wọ́n yàrá òfò bìtánà yóò darí dé rọ̀lẹ́ pẹ̀lú pé ikùn rẹ̀ ó ti yọ ọlọ́run bá ní tẹ́yìn náà bá gbára lọ́lọ́run bá tán bọ́lá wọn ti máa sáré sìkì yín nù yóò kà máa mú owó wá níbi tẹ́ ìfọkàn sí ògùn owó nìkan gbára lé ọlọ́run bá wa ẹyẹ ògùn olè yẹn ń ṣe tí fi ń jẹun àwọn ẹ̀dá ọlọ́run tí ò tó wọ àwọn òsìn kankan lẹ́yìn àdúrà ìwọ wa lọ lè kó ẹyẹ wọlé ọlọ lè kó ìgbín wọlé ọlọ lè wá owó ẹyọ ọdún yóò sọ ọdún lówó àwọn tọ́lọ̀ ń dá ètò òní làákà ètò ọgbọ́n ọlọ́run nìkan wọn gbọ́dọ̀ lé wọ́n sì ń jẹ wọ́n sì ń mu ebi òsì pa wọn ọlọ́run bẹ́ẹ̀ náà bá dàbí wọn bí mo ṣe fún wọn ní jíjẹ rọrùn nífẹ̀ẹ́ náà rọrùn táwa ní ká wá dalẹ̀ yìí lẹ́yìn sí nílẹ̀ Yorùbá ìmáàmù làwọn akẹ́rù lẹ́yìn àfáà mélòó àyìnbàkálọ́pọ̀ kìí ṣe gbogbo wọn náà ni wọ́n sì fẹ́ nú àmọ́ ẹ mú sí ìdí yẹn lè mú bá wọn ẹni tó bá ti wò ó kọ́kọ́ ni tí ò tí wò áájì risalatun nabawiyya eléyìí ni ẹ̀sìn wa eléyìí ni tàdébí mú wa àdébí wa fi ìwòsàn rí lẹ̀ ọwọ́ aka ẹ̀bọ kú lẹ̀ ni gbogbo àwọn àdébí ọlọ́run ẹ̀bọ gẹ̀rẹ́ wọn wá bàjá mọ sẹ lomi mọ wà ní sikilọ dẹ lomi mọ jẹ mọ wà ìsọlọ dẹ lomi mọ gbàrà ní nǹkan mi ètò gbogbo àwọn àdébí ọlọ́run bá wà bàjá fún mi. níparí jama mùsùlùmí bẹ́ẹ̀ bá ń wá owó kọ́ máa ṣiṣẹ́ iṣẹ́ náà kọ́ máa ṣe ọwọ́ àṣẹ kọ́ wọ́n jẹ́ gbóni ní wọ́n bá tẹ̀síwá àánú kọ́ra ọ̀rọ̀ jáde wá sẹ́ lẹ́yìn tó bá ní sẹ́tà ọmọ ṣe sàrà ní owó tó bá rí ọmọ bẹbí pọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọmọ ṣàánú wọn ọ̀nà ọ̀nà owó ọmọ wá sí fún ọ ọmọ wa ṣàdúrà láwùlẹ̀ wàlẹ̀ àpọ̀tẹ́ ilẹ̀ abilá ọgọ́rùn-ún kan láàrọ̀ ọ̀nà ọmọ sí aṣitafúláwà tó bilé aṣitafúláwà tó bilé aṣitafúláwà tó bilé ebi òní pa ọ́ àdàbí ìtẹ́wà aṣitafúláwà ọmọ sí náà fún hadith ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn sírù tó wà ta ni ẹni bá ń ṣe olóòsà ni kéèyàn di ọkọ kọ́mọ́lẹ́yàwó rẹ̀ bá lásìkò ọwọ́ àwọn sùnmọ́sùnmọ́ àwọn àfáà ni àwọn àfáà rúkìá àbúrò àwọn abẹ́ńdò sí níbi gbogbo tó kíní yóò ṣiṣẹ́ mọ́ kí ni àwọn ń lò ìwòsàn rẹ̀ wà kí wọ́n pa àpọ̀ fún ọ tó sì máa ṣe dáadáa wọ́n etí bú rẹ o ọkọ̀ ìyàwó lẹ̀ wọ́n náà ṣe kọ́ lẹ̀ ọmọ náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn nínú àwọn ògùn tí wọ́n máa ń ṣe sí olùkọ́hàrì káàkiri jẹ̀yà ń gbá bọ́ọ̀dù àbá ti ọba yìí gbogbo àwọn ọmọ sẹ́ wọ́n ti dìde rẹ ni àbá àgbà náà àtọ́jọ́ lóògùn máa ń ṣe ọba ti dóde ẹ̀yọ́ máa fi rí gbára yín ni àwọn ìjànú rẹ̀ ní rí ń papọ̀. ogun ni ó ti di wára àwọn ìjànú rẹ̀ ti tẹ̀lé ẹ máa fún ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ṣéwù kí n jẹ pẹ̀lú ṣéwù wọlé bọ́ àdùsùn náà tó ń jẹ́ àlùkò ẹ̀lìmì tó ti ṣàìsíkàrò kò ní lọ́dọ̀ tiẹ̀ ó wà á dùkú báyìí ṣé wàá wò wọ́n wá ní sẹ́yìn bàbá bàbá lórí ọdún wọn wà bàbá kọ̀ ìyá ni ìyá lóde gẹ̀ẹ́sì bàbá nígbà tó wọn lásìkò àrùn la àwọn tó ń wọ àjẹnú ti mú wọn wọn máa ṣe fún ọ̀gá md ibiṣẹ́ àwọn olóṣèlú ló ń ṣe tí ó bẹ̀rẹ̀ opposition rẹ̀ tí wọ́n máa gbà ọmọ náà ni wọn ẹni tí máa ṣe kí ọba tó bá ẹ máa yá wa nílẹ̀ sí sírò ìmọ̀ràn àárẹ̀ ọlọ́mọdé àmàlú ẹ̀ àárẹ̀ lọ́jọ́ pípẹ́ sírò làwọn àti oyè oògùn téèyàn máa ṣe ròyìnròyìn ọ̀rọ̀ sàrọ̀ yálẹ̀ mẹ́ta yóò máa sọ fún ọkùnrin ti sọ́nà ni ọmọ ròrò kúrò pẹ̀lú àwọn èèyàn tó bá yà wọ́n padà wà lónìí dájú kó ẹnìkan ní dáṣọ wọn lónìí dáṣọ yẹn mọ́ sí ìrònú ọlọ́run sọ wa ń bẹ̀ sí ìrù sáwọn ti ṣètò níyà kọjá pé gbogbo obìnrin tó bá ti rí lọ́ọ̀fẹ́ bá láti pọ̀